wèrè mi ìgbà wèrè wo ní ṣòkòtò bàbá rẹ̀ yà lábẹ́ ìmọ́lẹ̀ la pè ó yẹ kó máa tàn mọ́lẹ̀ sí òkùnkùn ayé gbogbo ènìyàn tó yí ọká ká dọ̀bálẹ̀ fàárà èèyàn òkùnkùn ní ká má ga dédé kù sọ́wọ́ ẹ ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. ẹ ṣe bí yorùbá ló sọ pé ohun tẹ́ yorùbá nígbà lòlò àti tálíkà lèèyàn tí kàn gẹ́gẹ́ bó sọ lóòótọ́ èmi nìmọ́lẹ̀ ayé ẹnikẹ́ni tí má sì wọnú ayé ẹ̀ gbogbo ohun tó jókòó fún ayé ládìí ìmọ́lẹ̀ nǹkan ni mo kọ ẹ̀gbin ni àní ẹni sùúrù. ẹ má sọ pé kí ẹni sùúrù ẹ gbó ọjọ́ kí jọ́ ti máa síbẹ̀ òkú méjì àbọ́nà ni lọ́jọ́ náà. Ah, ah. bàdà ààrẹ wà lójú òbú rẹ wà nínà ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ ọdún òbúrúdúrú tí àwọn onítàyè wọn ní nípa èso wọn láti mọ̀ wọn nípa ìwà wọn láti dá wọn lẹ́jọ́ ọmọ ayé ń sì fàyè hàn ábọ̀ kí ló ń bínú sí i kí ni iná ti ń gbọ́ lọ́wọ́ tó fi ń gúnlẹ̀ kí lójú òrírí béèyàn bá rí yẹn téèyàn bá ń fa wàhálà lọ́wọ́ tó sì rí yẹn tó dáa ló tó kó tọ̀wọ́n gbà ní kádùpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tọ́mọ́jú àwọn èèyàn ní owó bí a wà ilé ayé ọba bẹ́yìn ṣe wò yí orí ń fi ìtàn kékeré kan wọ́n fi sin ọ ní pẹ́rẹ́ àpapọ̀ wọ́n fi sin ọ ní làákàyè àwọn ẹranko ni wọ́n kóra jọ wọ́n ní ta làwọn ò fi ṣèlérí àwọn kìnìún bẹ́ẹ̀ ẹkùn bẹ́ẹ̀ erin bẹ́ẹ̀ ìgbàlà bẹ́ẹ̀ ọ̀yà bẹ́ẹ̀ òkété bẹ́ẹ̀ tẹ́ẹ̀dẹ́rì ẹ̀ lírí àmọ́ pa ò sí léńjọ́ náà ńgbà àwọn òfù ṣe gàdá tí wọ́n ferí korí tí wọ́n fètè mètè tí wọ́n fèrò mérò wọ́n bá yẹ ìgbín pé ta ni wọ́n yàn lílé wọn. ìgbín bíi ti báwo agbára mélòó ní ìgbìfẹ́ mi ládùúrú gbogbo àwọn ẹranko ńláńlá tó wà nínú igbó náà. padà ó kéwì wàyí ọ̀rọ̀ méje lọ́nṣọ́ ni ìgbín lágbára fa ọ̀dà ṣé wọ́n lè mú ìgbín ẹ̀yìn ìkarahun ìgbín kọ́ tẹ́ mọ́wọ́ kọ́ fọ́ pé agbára àgbọn wà lẹ́nu ìgbín tán wá gbọ́n ọwá mú nǹkan tó lágbára ó fi kú rẹ̀ mọ́lẹ̀ fẹ́nikẹ́ni bá fẹ́ ṣe é níjàmbá ọba ti kóná ìkarahun pátá ni. nígbà tí wọ́n wá yan ìgbín lélẹ́rí tán kálukú bá ń padà lé ndélé tí kálukú òde lé bí wọ́n bá ti ń dàṣẹ̀ lé ẹnu ọ̀nà lé wọn kí wọ́n wọlé báyìí yóò di wọ̀tí ọlọ́run wọ́n bá ń fipá kọ́ fọ́lẹ̀ èyí tó fipá kọ́ fọ́ odó èyí ò fìgbà kan fọ́ ọ lọ èyí tó rí léegun ẹ̀yìn yóò lè dìde mọ́ o ò pé kí ni ń yọ̀ wọ́n. kí wá ló ń yọ̀ wọ́n ṣubú. ṣeun omi ìgbín ní yọ̀ wọ́n ṣubú. omi ìgbín. omi ìgbín ní yọ̀ wọ́n ṣubú omi ìgbín ni. ǹjàpá tí òróyè jẹ lọ́lọ́ mú omi ìgbín lọ́dà sẹ́nu ọ̀nà ẹ̀kú àwọn bí wọ́n bá ti ń tẹ omi ìgbín mọ́lẹ̀ báyìí wọ́n ti ọ̀lọ́mi wọ́n ń yọ̀ ṣubú yẹn wọ́n bá sì ti nalẹ̀ wí pé lébé tí ẹlẹ́kẹ̀rú kọ sí kí wọ́n lè mọ̀ wọ́n kàn bára ìwé ọ̀hún bẹ́ẹ̀ òpin kí lọ́kọ̀ sí. ọgbọ́n jagbára lọ. Hmm, lóòótọ́ ọgbọ́n jagbára lọ. kò máa jẹ́ tó lóye kó máa ṣàn gbẹ́rẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ mu lò nílà káyì. ọ̀tán bẹ́ẹ̀ o nítorí wàá sọ̀kin fún ọ ìtàn kí ni ìtàn mẹ̀nẹ̀mẹ̀nẹ̀. mọ̀nàmọ́ná. bẹ́ẹ̀ ansa ẹnì kan òbéèrè ìyàtọ̀ fún bàbá wẹ́dà tí ẹni kí n kó fún. àṣẹlẹ ti fún. àmọtíkó ah, fún kódà wọn kà wọn ló pé. that's good. àwọn akínní náà tún béèrè yín àti ẹ máa ń wá bí lójúmọ́ tí máa tọrọ owó mo á sọ pé mo ní ẹ ti jáde pé tẹ bá sì dé ẹ fẹ́ sinmi pé wọ́n jọ́ dọ̀là kí n àtọ́ akẹ́tẹ́ ń sunkún náà mi ọlọ́rin àlẹ́kùn. ẹ tán bá dé ìwé kan wọlé kan wá rí mi ẹ dákun ẹ gbàgbé tí mo bá yín sọ nípa ọ̀rọ̀ owó. oh no no no mi ò gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ni pé wàá bá mi nù lẹ́sìn kí n fún ẹ rájọ rẹ ok. ẹnìkan dààmú ojú òní tí ì jọ ọkùnrin tí mo da kí ní sódò ẹ̀jẹ̀ ìtẹ̀jẹ̀ akùn wàhálà rẹ̀ ti pọ̀ nú ayé mi gan oríṣiríṣi nǹkan ló ti sọ sí mi ẹ̀yìn dáhùn lálẹ́ You're welcome, Dad. Thank you. Oh, yeah, go. Mommy. Oh. Oh, Daddy. Tired. Mo pọ́ dáàdì dáàdì náà ló jẹ́ kí n bọ́ta. Sinat, báwo ni? Kí ló ṣẹlẹ̀ ẹ lọ́mọ ni? Mo gbogbo bí mo ṣe ń lọ mo dé àárín méjì. Wọ́n kan rí lọ́ọ̀kan pé èrò péjọ ni. Tí màá súnmọ́ bẹ̀ báyìí mo rí pé eh, ẹnìkan ni mọ́tò gbà instead káwọn èèyàn wá dẹ̀ gbé wọ́n gbé lọ sọ́sìpìtì ṣe náà pariwo lé lórí wọ́n á wò pé àwọn èèyàn bí wọ́n ṣe ń waste time yìí ẹni tó ń pariwo lé lórí ó máa kú bá súnmọ́ wọn ká gbé ẹtí mọ́tò gbá yẹn lè mọ́tò ká gbé lọ sí hospital mo ṣáà rí i pé wọ́n ti attend sí hospital kí ni tó kúrò. So mo wá rí no point Come on, don't lọ him. mo ní just come back home and rest. My dear. Bàbá aláàánú. Aláàánú bàbá ara Samaria. Mo mọ ti yín bẹ̀. Eh, so nítorí pé incident tó ṣẹlẹ̀ lójú ọ̀nà ọ̀sìn tẹ rí tí mọ́tò báyàn tẹ lè gbé tẹ gbé lọ sọ síbi mi ò jẹ́ kẹ́ lọ síbi tẹ́ ń lọ mọ́ sí. I'm confused that is enough for a day now I've saved a life so anyway èmi ò sọ pé nǹkan tẹ́ ẹ ṣe ò dáa o nǹkan tẹ́ ẹ ṣe dáa ṣùgbọ́n díẹ̀díẹ̀ o oore níwọ̀n o ẹ máa ṣe díẹ̀díẹ̀ o ẹ máa ṣe díẹ̀díẹ̀ o. ọlọ́run màmá yọ wá má wọrí sórí tó bá kù díẹ̀ kí wàhálà dé bá ẹ tó ń ṣòro ọlọ́run á kàn come into the picture and rescue the situation. Ah, èmi náà gbà bẹ́ẹ̀ ń gbà bẹ́ẹ̀. Yeah, I just believe that. Can I get some water? Water? mm What juice? No, water. What is you want What juice? See that? Now, what was it? I didn't know. I èmi àṣàǹkẹ́ olóhùn ẹ̀yẹ. oró òjò ṣe fi gbé tagbọ́n láíláí tagbọ́n ò ṣe fi gbé tejò ẹni agbọ́n bá ta àtàgbé ìkàmùdù ta ní àtàlà èmi ọmọ ẹ̀kọ́ ọmọ òbúrò kan ọmọ kẹsàn-án wo máa rówó lẹ́sìndó yẹn. tẹ bá ń gbọ́ àgùnsá ọ̀gẹ̀dẹ̀ ó lè má yé wọn ọ̀gẹ̀dẹ̀ tó ga ni wọ́n ń pò kí wọ́n tó sáà ẹni tó máa ṣọ́gẹ̀dẹ̀ mi múra rẹ̀ ni kapo. excellence sir. kí ló ń ṣẹlẹ̀ ọ̀dọ̀ ẹ̀. bàbá ayọ̀ ni ṣe rí lẹ́nu ọjọ́ mẹ́ta ìmọ̀kàn sáré pé ìgboro ń mì ń mì ń mì kó lè jẹ́ kó yé bọ́bí dé pé à ìgboro tó ń mì yìí àbúrò pàṣẹ kan bọ̀ àṣẹ kan tí mo pa lánàá mọ́jú bàbá ẹ̀yẹ ń ké ni mo jẹ́ kó máa yọ ọmọ yẹn pé èkó jìnnà sí Ìbàdàn gan. Ah! ó jẹ́ kó mọ̀ wípé tó bá wo mòró yẹn àti bàfọ́ ó yàtọ̀ síra wọn. bàbá kò ṣetán láti bìlíìgbọ̀ ọmọ yẹ kó yẹ pé kò ń ṣòṣogbo sí lọrin. wà á láṣẹ yẹn fún mi kan ọmọ yẹ kí gan bàbá. ó là gidi. oh. ti dọ̀bẹ̀ bàbá. a reservation of one hundred thousand naira for you. hundred thousand naira. bàbá àgbàlagbà tí wàá lè. ẹ wàá fi jẹ́ kí ló ṣẹlẹ̀ ní wọ́ọ̀dù ẹ̀ bàbá. bàbá kò sí wàhálà gbogbo ẹni lọ bó ṣe yẹ kó lọ ẹni tí bá máa fi kó gbogbo ẹrù wọlé bàbá ẹ surprise eh. ó ń lọ bó ṣe yẹ kó lọ bàbá ẹ má wọrí. are you sure. kó dé ẹrù abáyé. bàbá ẹ máa mọ̀ pé ọmọ ní ṣiṣẹ́. sms ó lọ́mọ kan tí mo ti ń target tipẹ́tipẹ́ ọmọ ẹ gara sùn náà ló pa gan wọn mo ti ń ronú mo ṣe target owó bọ̀ hundred thousand sọ ọmọ ẹ máa fi nà máa laṣẹ ìwà ṣẹlẹ tí máa kó gbòdì yẹn tán bàbá mo mọ̀ pé ẹ máa ṣe mí lọ́mọ. nínú pé bá ti rí ìlà that's another two hundred thousand naira for you bàbá ó ti dé. èyí tó dágùn kó tó ṣá ọ̀gẹ̀dẹ̀ tó ga ló jẹ́. kapo this your new hit worth celebration. no no no no i have to fill up i fill up i have to fill up bàbá o láíláí. Tina, kí ni mo rọ́bìṣì tó ń ṣe yìí? Can you imagine? You kan kú láàrin wa, ó jókòó síbẹ̀ yẹn, ó you fa sìgá. Ṣé sìgá ló kù ní ọ̀rọ̀ ayé báyìí? Ṣé o mọ̀ pé orí burúkú ló ń ṣe yìí? Ṣé o mọ̀ ni? Excuse me. Má rojọ́ lé mi lórí jèrè. Sìgá tí mò fa jọ kí ló ní ṣe? Kí ni sìgá fa kí ló ní ṣe sọ fún mi? Ẹni ti kú náà pé mo fa sìgá àbí mi ò fa sìgá jọ ṣó ní pẹ́kẹ́ nìyẹn jí ni àbí ṣó ní pẹ́kẹ́ nìyẹn kókó tútú kú ni kí lẹ́ ń bá mi sọ gan. bọ́bí kí ló ń ṣe ẹnu ìyẹn kúrò àríwá ọdẹ ń bí èèvà ẹ seriously òun bá fún mi ṣá no what what are you doing kó tó ń ṣe owó absurd kò make sense at all it doesn't speak well. Hmm. I can now see so ẹ̀yin méjèèjì ẹ ti jọ ṣe meeting ẹ ti ṣe rìhásà ẹ wá gbé jáde wá bá mi sìn àbí ó dàbí pé ẹ̀yin méjèèjì sick. excuse me ẹjọ ẹjọ burúkú sọ àmà pàrọ̀ lèmi lórí ìjẹrè tí màtí màtí màtí kí ni problem yìí gan kí ni problem yìí gan ṣé èmi ni mo pa ni. yes wọ́n ló pa lọ́nà wo èmi ni mo lò ó sọ fún mi ìgbà tí wọ́n bá gẹ̀ yẹn sọ̀rọ̀ ṣé wọ́n ló ń encourage ẹ̀ ó tí títí tó fi kú náà ó kẹ́ ẹ̀ mọ́ náà ṣé bí sìgá ló mú yẹn á lè bá ìṣòro òun ṣe òun ṣe é bóyá ìwọ̀n ẹ̀ what's that shut up. Are you mad? Hey! I don't understand. So èmi lẹ́yìn méjèèjì tẹ́ bẹ̀rẹ̀ sínú wẹ́nu yamayama lé lórí. Now babe ṣùgbọ́n mo ti máa sọ fún ẹ. Mo ti máa sọ fún ẹ. Dẹ́kùnrin ẹ pé o. Tí ẹ jókòó joko, náà, a ní kó jókòó. Ah, ah, tí wọ́n jókòó kí lẹ fẹ́ fún mi. Rubbish. Jókòó tí ẹ ah, See, I'm just joking. I'm, I'm actually tired. This joke junction remote is so me. I'm really fed up gbogbo ṣọ́ọ̀ṣì tá à ń ṣe yìí ó ti sún èmi ò ṣẹ̀ṣẹ̀ àmúbẹ́rẹ́ ọ̀kún fẹ́ kí ti ṣe yìí yeah after ó ti sún mi I can't continue any longer. <laughs> oh my god. mo má wọrí èmi gan ò ṣe mọ́ torí mi ò lè wá kú. I don't fucking care. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ má ṣe mọ́ kí ló ń ṣe yín ṣé ẹ̀rọ bá fine ni. àwọn fine babes wọ́n pọ̀ níta ń bẹ̀ yìí yẹ màá túṣu wọn máa groom wọn ṣé ẹ̀rù bẹ́ẹ̀ fáìn tí kì bá ṣọpọlọpẹ mi sọ́rí yín ni kí ló ń ṣe yín ọmọ máa groom àwọn ọmọ yẹn and I'm sure you want to come back àgàgà ìwọ yìí á yà yín lẹ́nu idiot. Ah, clean fok off ṣe kí kó tó bá sọ nìyẹn. mo rí bó lórí burúkú lè rí. wọ́n ṣe ìpínlẹ̀ ti bàjẹ́ kò sílẹ̀. sweetheart. Ani. Ah. Ẹ̀gbọ́n. Báwo ni? ẹ̀gbọ́n mi ńkọ́. àṣọ ah, òsì lè. ta ló ń jàṣà. àṣà <laughs> ń kéne wọn pé méjì. ìjọ wo ni gbogbo pálapàla yẹn bẹ̀rẹ̀ tó ń pe ẹ̀gbọ́n mi ní àṣà ìjọ wo ni pálapàla yẹn bẹ̀rẹ̀ tó ń pè wọ́n ní orúkọ báyẹn ṣé àwọn náà sọ fún ẹ pé jẹ́ àṣà ni. Ah, ṣe rí tí a bá rin gbogbo stíìtì ní wọ́ọ̀dù wáyé àṣà òpin méjì tẹ́ ẹ bá ń gbé àṣàǹké olúwa mi ní jẹ́ bẹ́ẹ̀. ó dàbí pé wọ́n ti ń ba ìṣeré jù ọ̀ bóyá bóyá owó tó ń fún ẹ ní owó oṣù yẹn bí ló ti pọ̀ jù ló fi wá mọ nǹkan tó yẹ kó máa ṣe ẹ̀gbọ́n mi ló ń disrespect yẹn. hold on. àwọn náà mọ àwọn ẹ sọ. hello sir kí ló dé tí mo wá ń pe fún yín látijọ́ ìtẹ́ ìgbì ẹ wo ẹ ti ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan náà ẹ̀gbọ́n mi orúkọ tí mò ń gbọ́ nípa yín nígboro mi ò láìkí ẹ̀ rárá ah, ọ̀rọ̀ yín náà sọ everywhere now ẹ̀yin náà máa sọ bẹ̀yẹn lẹ́ni ẹ̀yin náà máa sọ bẹ̀yẹn lọ́la ẹ máa dá everywhere rú kí ni ìtumọ̀ gbogbo eléyìí mo dénú lẹ́sìn gẹ̀tùmọ̀ yín wọn láti máa pè yín láṣàkẹ́ kí ló ń jẹ́rọ orúkọ báyìí ṣé orúkọ tó sọ yín nìyẹn ni orúkọ yín náà ń gbọ́ nígboro ṣé ẹ̀yin nìkan lẹ́kọ̀ọ́ máa ṣe politics ni no tẹ́ ẹ bá fẹ́ ṣe òṣèlú yín o sọ pé kẹ́ ẹ máa dàgbúrò orú náà wọ́n wọ́n pè yín lórúkọ tí ò kì í ṣe ti yín àṣàǹké àṣàkìní kan no it's not right. ẹ wo a ń láti rà ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká ríra ẹ jọ̀ọ́ torí ọlọ́run. <laughs> ṣé ti wá rí i pé ọ̀gá ni àṣàǹké báyìí. àlọ́ wà òkè ṣùgbọ́n ó wà òkè ọjọ́ tí bá tún gbọ́ orúkọ lẹ́nu ẹ̀ ọjọ́ tó bá tún pè ẹ̀gbọ́n mi lórúkọ tí ò kì í ṣe tiwọn iṣẹ́ ẹ̀ máa tán nìyẹn o lè believe pé mi ò pé bí tí mi ò lè sáàkẹ́ I will tell you pé mo lè sáàkẹ́. ṣé mo lè wọlé. bá fẹ́ wọlé ẹ wọlé àmọ́ kan tẹ̀lé ẹ. bí o ti ẹ wọlé. ẹ wá ah! ẹ mọ irú ẹ̀gbọ́n tẹ ẹ ní rárá kọ́ lọ jẹ́ mi lọ́lọ́run kàn taari irú ẹ̀gbọ́n báyìí sí bó nínú mi ọba ṣe máa dọ̀tọ̀ àṣà òsì ilé ọmọ ẹ̀dìyẹ dàgbà o láṣà bá dé ọmọ ìyá bi la irú ẹ̀gbọ́n tẹ ní kìràkìtà mi kọ́ lọ́mọdé ọjà sánú ilé lèmi náà bá nírú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́. ìyàwó ọlọ́wọ́ jẹ mi yóò fún ọ àìrò pẹ́ àwọn òjìké báríkà ní oṣù rẹ̀ wá lọ́lọ́run tó ọmọ yóò tún ní ojú ti ní ìṣe báwọn yìí ọmọ pọ̀ àwọn wọn rán mi. àsìkò mọ́lúdì wa tó ti ń tó bá a ṣe máa ṣe lọ́dọọdún àwa ní ká wá yọjú sí yẹn bó ṣe pé bá a ṣe máa yọjú náà nu àmọ́ pàbámbarì ibẹ̀ ni pé a ní nǹkan tá a fẹ́ gbé síwájú wọn torí pé kò ní bójú mu ká tún ṣe mọ́lúdì ọdún yìí nínú mọ́ṣáláṣí ńlá ìparí àní àwa sọ fún wọn pé ìrànlọ́wọ́ tí wọ́n bá ṣe fún wa láti ẹ̀parí mọ́ṣáláṣí tí ó ṣe bójú wò bójú rí fáwọn àlejò tí wọ́n wá wá bọ̀ lọ́dún yìí tí mo wá rí ẹ ti wá ṣe ìṣirò iye tó lè parí ẹ̀. Ah, àní sí kí n la eh, a ti ṣe kódà àwọn tí wọ́n bá wa ṣètò píparí rẹ̀ ti mú ìwé owó tí ọ̀nà wa wá five hundred thousand wọ́n ní yọ̀ọ̀nà wa. five hundred thousand. Ah, bẹ́ẹ̀ ni. ẹ má jà tó yọ dájú lẹ́nu èmi sì lè ṣe yẹn. Ah, ẹ má jà tó yọ dájú lẹ́nu. ọlọ́run tẹ̀mí yóò gùn ìhárí ni pẹ́ a rí yín pẹ́ ẹ wò ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn mọ́mí wa wọ́n ṣe bẹ́ẹ̀ kódà ibi wọ́n ti mú wọ́n kódà ọkọ̀ já pẹ́ sílé ọ̀rọ̀ mọ́tàlásí la ní káwá bá yín sọ àwọn àjẹmọ́ nípa àrànlọ́wọ́ bá a ṣe mẹ́nu lé fún màmá wa báyìí wọ́n láwọn ò fún níyùn ẹ bá wa dúpẹ́ ọlọ́run jẹ́ àròrùn yín sásọpẹ́ o ẹ̀mí yóò gùn fún wa. five hundred thousand. five hundred thousand that's good. I know you're coming. Since nothing normal fún yín, I'm sure she will do it. Ẹ bóyá kí mi náà dẹ̀rọ àwọn fífi five hundred sí ogún mílíọ̀n. Ẹ wọ́n fi five Eh, kún. Bàbá ẹ̀mí yóò gùn ẹ̀ ní kánjú kú ẹ̀ ní bá wọn nájà warawara. Ẹ gbọ́dọ̀ fún ẹni ọmọ Ghana yìí wọ́n àbí màá mú sí i. Àmì lè mọ̀ sí bàbá. Kọ́lọ́n jíjẹ gba ọmọ ẹlẹ́rìí gbẹ̀gà gbogbo ọlọ́tẹ̀ lọ́wọ́ á ní èyí táwọn ọmọ yóò dùn jù yín lọ ẹ wà ní kú sọ́nà bí efe ọlá àti ìdọ́dọ̀ ọlọ́run ọlá àsàfọ́ ọdá wọn ọlá àti sinmi ayé náà àtàyè náà fẹ́ẹ́ lọ́dún sáà ọ̀sán ní ìlú kíkà wọlé ayé náà sáré àkàwọ́ àbúkà. Pásá òfura, pásá jásí náà ajá ò fura ajá jìn tó nílé ò bá fura ó lè ní kò lọ ọlọ́run ló ní pé kí n jẹ́ni tó fura ẹyin babes iṣẹ́ tá à ń ṣe ẹ jẹ́ ká máa rìn ti fura ti fura o cause tẹ́mi bá jẹ́ ọmọ tó máa ń fura mi bá tí nǹkan tí bọ̀bọ̀ yẹn fẹ́ ṣe o now handkerchief tó fẹ́ fi nu ojú ara mi kí ni mo mọ̀ tó fẹ́ fi ṣe nǹkan tá à ń sọ kọ́là bá máa sàn sí o bàbá mà ti máa kàkẹ́ kí n sí lára báyìí. ẹlẹ́dàá mi ò mà ṣe. Hmm, ọ̀rẹ́ mi ọlọ́run ló yọ ẹ́ o ẹni yára lògùn gbé ló fi ṣe ọlọ́run ló mọ nǹkan tí ó bá ti ṣe fún ọ ah, àti pé ọ̀rẹ́ mi ó já sí ìnáwó oṣó máa ṣe wọn ò lè lù ẹ ló fi happen to you ó yí ẹ. ọlọ́run ló yọ ẹ wọn bá ti lù ẹ dànù dànù. mo fọ́ ni o. Ah, lọtínà o tó yẹn náà báwo ló ṣe máa pa bọ̀bọ̀ yẹn just like that mo kàn ó kàn waste life for just no reason. tó jágbèrè ni ó jágbèrè torí tó bá jágbèrè tó ń gbé ìtọ̀rẹ́ mi wọn náà bọ ọmọ tó dúró set ó sì pẹ̀lú. Àbúrò burúkú ni ìjà ẹ̀ máa ń bí ẹ̀jọ̀ lọ. Hey, you know say I don't dey warn you o. Wọ́n ti sọ fún ẹ tipẹ́tipẹ́ jẹ́ kó rí ẹ pé. Babe, má jẹ́ kó fọ́ọ̀nì call ẹ. Tẹ bá rí òkú bèbí, èmi ni o. Má try ẹ̀. Má ṣe yẹn, má try Not No try you. No try I dey tell you, not dey try you. wà tí wà lẹ́gbẹ́ lọ́jọ́ kan ọgbẹ́ ní yẹn ti gan ọ̀ ẹ̀ jáde. ó máa ń ọgbẹ́ ní sí náà. Ah, ah, kí ló máa ń ṣe ilé ilẹ̀ wọn fún ọ síbẹ̀ wọn síbẹ̀ ilé wọn. what the hell is wrong with her? láyéláyé èmi àṣàkékọ mi ò rí dọ̀ fún anybody sọ fún o I am still in the race ẹ ń bá pé kí n má bọ̀ ni mi ò ní dé bá o èmi ni máa ṣe alága lókù gọ́ọ̀mẹ̀ntì gbàgbé ẹ̀ sọ fún o sọ pé mo ṣì wà ní rèso ìgbà tí wọ́n sọ pé mo ti withdraw wọ́n tọ́ ara wọn ni àtẹ̀mí àjìnà wa àjìnà síra wa. màá fẹ́ padà mú lálejò ṣùgbọ́n ẹ jẹ́ kọ́ mọ̀ wípé I am still in the race. ṣáńkì olóhùn ẹ̀yẹ ẹ mọ̀ fún olùdó ẹ mọ̀ fún ìtàgbọ́. àgbẹ̀ ni mí ẹni tí ń bá ta àtàgbé nígbà gbé ẹ̀ bó ṣe rí nìyẹn kàbó kí ló ń ṣẹlẹ̀ ti lè ṣù báyìí èṣù ti bẹ̀rẹ̀ náà nìyẹn. bàbá ilé ìdí mi orúkọ lẹ́yìn rosa. bó o lè ṣe mọ̀ pé èṣù ti wọlé wọ́n tiẹ̀ ń bá mi sọ tán sí mi pé èṣù ti wọlé. bẹ̀sẹ̀ ló ti kọ́ sílé ìtẹ́yìn sọ yẹn. ọ̀bí jẹ́ ìnísà. ó ti lọ. ló lọ. iṣẹ́ àkọ́tà ló ṣe lánàá kojú. wá ṣe máa ṣe kí ni ẹ̀ tá máa bu kí ni ẹ̀ sí kí ni ẹ̀ ọmọ ẹ̀kọ́ kí ló sọ pé ó ṣe bọ̀ bíjẹ́ kàpó kàpó ó dé rí ó dẹ̀kun síbẹ̀ kàpó ojú rẹ̀ ojú rẹ̀ láti lásìkò ìṣúwárí láyé ní sọ fẹ́ lómi ojú ẹ̀ lórí o ní sọ fẹ́ lómi. ọ̀gá kọ́ ẹ̀ ojú mi tẹ̀ mí jẹ. àti ah. bó wá ń jò ní. ẹ̀wọ̀n ò lójú ni wọ́n bẹ̀ lé ah, wọ́n bẹ̀ lé ara fún mi náà mo ní ọ̀ jẹ́ bẹ́ẹ̀ tó nígbà ti fẹ́ bọ́ta tó ọ̀rẹ́ rìn bọ́ta ó lè pè mí gan ọ̀dọ̀ láàmú mi ra ọ̀rẹ́ wọ́n á ní padà wá lónìí wọ́n jẹ́ kí lọ́kùnrin náà jẹ́ ẹ̀dọ́ ẹ̀yìn tí ẹ̀dọ́ fẹ́ bàmí díẹ̀ sí

sísá ẹjọ ẹ ràn mí lọ́wọ́ ojú òní tí kò sówó kankan lọ́wọ́ mẹjọ ẹ rẹ́sítọ̀ ẹ̀gbọ́n mi torí ọlọ́run fọlọ́run bí yẹn jẹun. àǹtí ṣẹ́rí ẹ̀kan bẹ́ẹ̀ wà ní owó tán ní kẹsàn yẹn gbọ̀ngàn ní kókó tó tẹ́ bá ti san owó tí wọ́n á bẹ̀rẹ̀ treatment kò sí fún ẹ̀kan kan ó lọ́wọ́ àrùn yìí lọ́wọ́. àmì ọ̀gbọ̀n mi fi ṣe é ní sí ọ̀rọ̀ lọ́wọ́ tó tẹ́ bá ti san owó tí wọ́n á bẹ̀rẹ̀ treatment kò sí fún ta ló ń. àbúrò ẹni tó wà nínú wọ́ọ̀dù yẹn bọ́ẹ̀ tó wà nínú wọ́ọ̀dù yẹn. ok òun làbúrò gáì tó wà nínú wọ́ọ̀dù yẹn fọkànbalẹ̀ kò sí wàhálà fọkànbalẹ̀ sọfẹ́ adéyẹ̀wò ti wá lánàá wọ́n ti wá kílẹ̀ bí gbogbo àwọn tó wà ní wọ́ọ̀dù so kò sí wàhálà lórí ọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ fọkànbalẹ̀ and you she estimate gbogbo owó tí àwọn tó wà ní wọ́ọ̀dù yẹn jẹ kò jẹ́ kí irinṣẹ́ lọ you see me my office àyìnṣẹ́ ti fẹ́ lè lóògùn ẹ̀. àti fún lóògùn. fún mi. isso wà sílẹ̀ rìn lára àforífojì òjijì ikú àwa kì yóò bẹ̀rù nìkan nítorí pé ìwọ wà pẹ̀lú wa ọwọ́ àrẹ àti ọ̀gá rẹ ó wà pẹ̀lú wa ó tù wá nínú. Are you there? Daddy. Daddy, there is something I want to tell you. Okay, talk to your daddy. There is this man I met recently tẹ́ ń bá mi sọ̀rọ̀ ìfẹ́ ó ní ká máa fẹ́ra wa and I see that a good man ó jẹ́ níṣẹ́ gidi lọ́wọ́ so mo wá fẹ́ sí consent yìí kí wọ́n bí ẹ máa approve relationship wọn before I cried. Uh, First of all, what is his name? Tokunbo. What does Tukumbo do? Yeah, he's a businessman. Okay. There's this sincere question I wish to ask you and you answer sincerely. Do you love Daddy, I do. I love him. Does he love you? Ah, of course. He loves me. He loves me. Tell him to speak. I want to speak with him man to man. Okay. Is that all? <laughs> No, Daddy, that's not all. I've been longing to ask you this question about this Opata and Buddha. Ó ti pẹ́ tẹ́tí ìlú ọ̀pá ìyára. Ó ṣe pé bóyá àwọn kan ṣe yí wa ó kiri ẹ̀ sí ẹsẹ̀ odò yìí. Kí ló wá fa and Buddha dé? Ọ̀pá àkàndá ẹ̀dá lọ jẹ́ láyè iṣẹ́ àánú lọ́lọ́dùmarè sì ràn pé kó wá jẹ ó sì gbọ́dọ̀ jẹ. iṣẹ́ àánú ẹ má bínú sá ẹ jọ nígbà tí ẹlẹ́dàá mọ̀ pé iṣẹ́ àánú lòun fẹ́ kí n wá ṣe láyé àyè kí ló dé tí ò ṣe mí lólówó kí ló dé tó jẹ́ pé ìta. Ah! èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ òdì sí àṣẹ̀dá tó ràn yàn ṣẹ̀ ṣàánú yìí ọ̀ràn yẹn ni o ó sì gbọ́dọ̀ jẹ ni. wò ó tí ọba ti jí ọ̀pá yìí ọba lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní gbogbo ìgbà nígbàkúgbà tó ọba ti fẹ́ jáde ó gbọ́dọ̀ máa mú jáde ni o torí ọ̀pá àṣẹgun. says Asa asa asa asa, àbáṣà kí mò ń wò yìí ni mò ń lọ pàdé aláwo lọ́wọ́lọ́wọ́ báyìí ni. bàbá ẹ lọ pàdé àwò kí ló dé ẹ ṣeun ní ti ń bẹ́ ńlẹ̀ yìí tá a bá yanjú ẹ̀kẹ́ tó lọ. ń bẹ̀ bá ẹ dé iná òjò kan orí òrùlé o. Ah! ó lè tó bẹ́ẹ̀ ni. ó jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà wọn ní èso ọmọ bẹ́ẹ̀ di ká wọlé. ẹyẹ wàá fi lọ́kàn balẹ̀ tí n bá parí ilé ń gbé lọ bí tẹ fẹ́ lọ. Ah, ọ̀dà tó dúró lè yí tó gbé e padà wá. ọ̀tẹ́lẹ̀ bàbá káyè omi náà ti fẹ́ ti ẹ̀yìn òògùn lẹ́nu bàbá ọ̀rọ̀ adéoyè mọ̀ wá tún bá fún o òun ni kòun ni ondo yìí ká níbọ̀ o ṣé ẹ̀sìn mọ̀ pé táyé bá tojú àgbà bàjẹ́ àìmọ̀ wá wù wọn ni. bẹ́ẹ̀ni adéoyè ọwọ́ rẹ fẹ́ mọ lẹ́ẹ̀kan tó tèmi lọ gbogbo àwọn ètò tẹ́ ẹ ṣe pé kí n máa fi ṣe àṣàṣì láàrin àjẹfún gbogbo bí mo ṣe ń sa kinní ọ̀hún wọ́n dàbí pé kinní ọ̀hún mi ni mò ń fìlẹ̀ padà o kíní ọ̀hún padà sọ́dọ̀ mi ni wàá wò pé ó dàbí pé ọwọ́ adéoyè fẹ́ fẹ́ ń lé gba àkànjọ rẹ lọ. èmo ni wàá báyìí ẹ jẹ́ àti ìwà nǹkan ṣe sí o àsìkò tá a dìbò ló ti ń súnmọ́ yìí ó dàbí pé gbogbo àwọn tí ẹ̀sìn ń sọ pé wọ́n fẹ́ tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èrò ọ̀hún ti ń dẹ́kù díẹ̀díẹ̀ o adéoyè ti ń kó wọn mọ́ra èmo ni wàá báyìí bàbá ojú òsì gbọ́dọ̀ tì mí torí bójú bá ti ti ẹ̀yìn gbẹ̀tì ojú ò ti èkó àmọ́ bójú ọ̀bá gbẹ̀tì ojú ò lè tèkó ẹ̀yin mo ní wá báyìí fún ọ̀dà bó ṣe wá bá mi. tọ́rọ̀ bá kọ ọlẹ̀ tọkọ òkè ó tún níbi àgbẹ̀ sí. ọ̀dà èyí bọ̀ kí ló wọlé. àìmọ̀lé ẹ̀gbọ́n dẹ̀. Ah, kòrónì kòrónì ó ń dùn yìí ká ni nígbà tó jẹ́ gbogbo àwọn tó wá dàbí ẹni pé gbogbo àwọn ẹgbẹ́ obìnrin tí a ti ń wọ́ tẹ̀lé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìsín àwọn bíi bíi ẹgbẹ̀rún kan wọ́n ti kú bíi ọ̀ọ́dúnrún báyìí nìsín. kí ni mo ṣe kí ni mo ṣe bàbá bóò ni ayọ̀ ni àsánkẹ́ bàbá àsánkẹ́ sógbó tọrọ. awù torí ká ẹ lè bá sòdodo náà mo fi wá bá yín ọ̀kàrẹ̀ ẹ òtọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ǹjẹ́ ó lò torí pé kí ni àwọn àgbà bọ̀ wọ́n ní kókókó báyìí ní làárọ̀ fàdìtì ó sì wù mí kó ọba mú lò. ọkùnrin tẹ́lẹ̀ jọ ń dun ipò yìí hmm. kí ló kókó ẹ̀ náà. adéoyè ló pẹ́. adéoyè ó dàbí ẹni pé àkàndá èèyàn yó. ọ̀rọ̀ adéoyè tí wàá ti ẹjọ́ ń dun ipò alága ẹ̀ ó dàbí ẹyin àti àpáta ni. ó dàbí ẹyin àti àpáta hmm. ẹ dákun bàbá ta lẹ́yìn ta làpáta o ọ̀kárí láyé ìwọ lẹ́yìn adéoyè làpáta tí ẹ̀yin bá sì forí sọ àpáta ìfọ̀nì ìfọ̀ torí gbogbo nǹkan tí mò ń wò inú ilé mi ọ̀rẹ́ àkàndá èèyàn ni o kò ṣe dárí lọ onílù tí ń lù fún ń bẹ́ sàlẹ̀ odò mo fẹ́ kọ́ lọ jẹun rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ léè ti ṣe pé kí n yọ̀ǹda fún ọmọ sálága ṣé bàbá ọ̀rọ̀ yín wọ̀n létí ọkọ ẹgbẹ́ mi ò gbà ní. bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ yín fún mi tipẹ́ wọ́n ti ní olóúnjẹ ìyá ni yín wọ́n ní ẹ̀ máa jẹ́ lé eégún ẹ̀ máa jẹ́ lé òru ni tẹ́ ẹ bá jẹ lọ́wọ́ ọ̀tún ẹ jẹ lọ́dún òsì ẹ ti jẹ lọ́dún adéoyè èwo lọ́wọ́ tẹ fi ń kan gbá tẹ́ ẹ bá tún fọwọ́ kan gbá ìyàlẹ́ kan sí kó ìgbàdúgbò yìí ẹ wá jẹ sọ fẹ́nìkan àtẹ̀yìn àti adéoyè ẹ̀yìn lẹ́yìn èmi là pátá tẹ́fẹ́ torí sọ àádò tẹ̀ ń bá adéoyè ṣe ni kẹ́ lọ múra sí kẹ́ mọ̀ sí ah bàbá ìfọ ayé tẹ ẹ gbé kalẹ̀ kò lè ní ah wo ìwọ fún àbàbà ẹjọ́ ń tan ẹyẹ ìwọ àti bàbá ẹ rò pé mi lè ń tẹ̀ jẹ orí ìjọ burú papọ̀ nígbà tí ẹ ṣẹ̀sìn wọ́n sì máa kó ọ níwájú ọlọ́pàá tí wọ́n lọ dà wájú wọn tó

èmi ń parọ́ bẹ́ẹ̀ ni mo ní bàbá mọ́lẹ̀ ń parọ́ èmi Àjàgùnmálẹ̀ hmm. àwọn ojú ọ̀rọ̀ àwọn òde ayé ń kọ́ ah, ah. ẹ wò ẹ lóògùn ẹ lóògùn ẹ kàn wá bẹ́ẹ̀ jẹ́ ọmọdé rẹ ọ̀bá dẹ̀ àgbà. transfer sí àkáǹtì fún àwọn patients méjèèjì àwọn àdúrà kò ní tó. Ah, kò ní tòkè. láti jú o. àtà á ní owó tó pọ̀ tẹ́sán ìsìn àlá tẹ̀sí òkú yàtọ̀ bá ń nà ọ̀tá bá ṣe àwọn kọ́tà fẹ́ ṣe bẹ́ẹ̀ bá yọmọ rìfọ́ọ̀nì tó kù sí àkáǹtì mi sá. Ah. refund kẹ. yes sir. no refund anything o ìṣeré iyekíye tí ẹ bá ná iye tó bá kù ẹ jẹ́ kí àwọn nọ́ọ̀sì sí ní bíbá kan pín láàrin àwọn Okay. Ah, thank you very much, sir. sir. Okay, MD, huh? Ah. All right, sir. I'll go, sir. Ọlátẹ̀jú. Fẹ́mi, gbà fún mi kó jẹ́ kí n jẹ́ àdéhùn yẹn. Ọlátẹ́jú. Yes. Ọ̀kín ni ẹ́ láàrin àwọn ẹyẹ. Mm. Arẹwà ni ẹ́ láàrin àwọn ìdán. Ọlátẹ́jú. Yes. Tó bá gbà láti jẹ́ ìyàwó mi, I will be the happiest man on earth. Oh, really? Yes. <laughs> okay, Tokuma. Tí ẹ dìde náà, dìde. Dìde àrò tó ń ṣogójì tó ń ṣọ̀ọ́dúnrún àrò tó ń ṣàbọ̀yà dé gbogbo ọlọ́yà ló ń ṣe ṣòrí ìgbàgbọ́ ṣe ló máa ń dàbí wípé àjò òdò tó ìfẹ́ wá láti òun sí ọkàn àyà mi tí mi ò bá rí ẹ mi ò lè sùn ìgbà míì tí mi bá rí ẹ báyìí gan ebi ò ń pa mí iṣẹ́ ló máa ń ṣe mí bíi pé kí n máa wà pẹ̀lú ẹ̀ ní gbogbo ìgbà ṣorí ìfẹ́ wa láti òde ọ̀run láti kọ́ ìwọ nífẹ̀ẹ́ mi ìwọ láyọ̀ mi ẹni tọkàn mi fẹ́ ah I can't imagine myself without you you see I love you so much àdúrà ẹ̀yọ̀kan tí mo gbàdúrà sí adédàlẹ́ wípé kí èṣù ayé àti ẹ̀ṣẹ̀ kó má gbègi dínà ìfẹ́ wa. Oh, oh my God, this is beautiful. This is beautiful. It's beautiful. wa ń gbogbo gbà ọ̀rọ̀ tá à ń bá lọ yẹn. ewúrẹ́ bá fẹsẹ̀ halẹ̀ títí kò sí nǹkan tó máa fò lówó ẹ̀ ṣe ẹ̀yin gan dẹ̀ mọ̀ pé ẹgbẹ́ wa ẹgbẹ́ gidi ni as a matter of fact a ti gbé lọ sọ́tún a ti gbé lọ sósì tá a bá lọ ní kí any other person kó wá díje fún ibi tá a ní kẹ́ yìí ó máa affect party wa and ṣe dẹ̀ ra àwọn position yẹn àwọn ń ṣọ́ mistake wa ni tá a bá mistake tá a lọ gbé any wrong candidate jáde a máa ní problem àtàlà ta nínú wa gan la lè sọ pé ó lè lówó lẹ́yìn náà to tó wà ń bẹ yẹn mọ̀ pé ẹ̀yin people ní that's the merit tó fi sọ pé ẹ̀yin lè ká jẹ́ wà bẹ́ẹ̀. ẹ máìjà ṣe rí ibi tí ẹ sọ̀rọ̀ dé ó mi jù bẹ́ẹ̀ lọ ẹ̀bẹ̀ eh, tí nǹkan tí mo fẹ́ ká put into consideration ni pé ṣe bí mi ṣe wà yìí tí ilé ògetoge jẹ kí ni mo tún fẹ́ kọ́ lóun ṣe yes i'm a very strong party member i i, I finance the party most of the times but then ṣe rí à ń dupò òun máa sọ pé mo fẹ́ jẹ ní mo fẹ́ jẹ lòun nígbà tí nǹkan òun fọwọ́ fa jọ̀gọ̀ gbígbà tí wọ́n fa kí wọ́n kàn fọwọ́ fa problem fúnra ẹ̀ ni ẹ jẹ́ kí mi kàn wá kí n jẹ́ party member gbogbo assistance tí n bá lè lè ṣe kí n máa ṣe fún party I mean kí ni mo tún fẹ́ ẹ wo chairman ẹ jẹ́ kẹ́lòmíì dìde láàrin wa tó bá ní interest kó dìde pé àpò fẹ́ jẹ́ kí irú èmi àtàwọn tó bá tún ní change ká pawọ́pọ̀ ká finance ẹni yẹn. ká fowó support ẹ gbogbo support tí ẹ̀yin rò pé àwa nígbà yẹn àwọn yẹn náà a máa kó wọn jọ ó làwọn á kó wọn jọ pé òkè yẹn dá fẹ́ kí ẹ sọ kẹdìbò fún ilé ìyàwó. Hmm. chief maja chief ṣeré ẹ ti ń ṣe kínní tẹ́lẹ̀ tó bá jẹ́ nípa ti finance la fẹ́ ni kò sí nǹkan tá a bá dọ́dọ̀ yín tẹ́ ẹ ní í ṣe but any mistake tá a bá ti lọ ṣe ẹ̀yin dẹ̀ ní ẹ mọ̀ fúnra yín pé you are one of the strong members tá a ní any mistake tá a bá ti lọ ṣe ṣe rí gbogbo àwọn tẹ́ ẹ̀ náwó fún gbòòrò àti ilé tó jẹ́ tó ṣèlú àti ilé tó jẹ́ tọ̀tún tó jẹ́ tòsì kò sẹ́ni tí ò ní bí even àwọn gan tán wà ní other party tán kì í ṣara wọn wá fẹ́ wá jọ yẹn ara wà tán bá gbọ́ pé yìí gangan lè dìde fún position yẹn so ẹ má jẹ́ àwò pé nǹkan kìíní àkàn ń fọgbọ́n gbà bí ẹni gbàgbọ́ tí yẹn yín gan ló tọ́ sí àdẹ̀lẹ̀ ah, as a passing chairman nínú ẹgbẹ́ wa yìí kò sí any other candidate tẹ́mi fi ọkàn sí àbí tí mo lè bá wọn support jù yín lọ. ó mọ̀ wá sùn sí lẹ́nu òbúyọ sí báyọ̀ because ṣe é believe pé ọ̀rọ̀ yìí issue yìí kan náà ni ìyá ń bá mi fà nínú ilé ń bíbáyìí bàbá sọ why not ẹ lọ ẹ ju yẹn jẹ jẹ jẹ jẹ ju yẹn na ẹ wà position yẹn na you are capable you are mi ò ní interest jẹ́ kí n wà gún ẹnìkan ò lé mi mi ò léèyàn kankan tó jẹ́ kí n wà bí mo ṣe wà kò ní wà náà this same issue mi kò jẹ́ kí n wà lọ bí mi gbọ́n universities mi ò mọ̀ wọ́n ti máa ṣe. iṣẹ́ ti rẹ̀ ń sìn ọ̀rọ̀ àṣírí ló máa ń yàtọ̀ ẹ ti mọ̀ pé ìyàwó alálùbáríkà lẹ́ni ó mọ̀ pé nǹkan tó tọ́ sí yín ni oúnjẹ yín àlè lọ gbé fájá jẹ yín náà ni at the end of the day so ẹ gbé yẹ̀wò ẹ̀yìn gan la fẹ́ ń bẹ̀. sọ́mọ̀ ah. báyìí ni kinní ìtọ́sí. ẹ máa ẹ máa bá wa ẹ máa bá wa ìdúró wò náà. ẹsẹ̀ náà sísan kí ló dé bàbá ẹ dán gan at this junction náà bàbá mi ẹ̀ sọ èké máa dán rárá because mo ti mo bá yín i'm not okay at all it's like pé kan jọ́ọ̀ ni bàbá ẹ ní láti dán. sir at this junction Mr. Adeoye, you are dead. Àyọ̀ ah, ẹ má ṣe yẹ torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run. Ah, ẹjọ́ sá, ọkùn, ẹjọ́ kí lẹ fẹ́? Wọ́n ní kí lẹ fẹ́, wọ́n ní tẹ̀fẹ́. Ẹ wò ṣe ni tó bá jẹ́ owó náà fún yín, a fún yín times ten ni. Èmi náà fi kún, màá fi kún. Wọ́n láwọn àfi kún, wọ́n fi kún. How would you like to responding? Yeah, it's getting better now. No times, I'm not distracted. Um, doctor, uh, ta lọ wọn. Ẹni tó wà ní ẹ̀wọ̀n kò mẹ́ni tó ń ṣètò wọn. So àwọn ọlọ́run ti ń lò fún yín láti gbà tẹ́tí wà ń bì. So àwọn náà pè gbogbo bí ó ṣe. Àgbọ́dọ̀ ṣe máa ṣe tẹ́lẹ̀ nìyẹn tó bá ti wá síbí tó bá ráyàn tó wà lọ́sibítù wọn san owó wọn so wọn máa help àwọn èèyàn. àṣẹ rọ sá àṣẹ sá. ṣẹ́yìn sọ́tọ̀ like I said um, iye tó bá kó táwọn àwọn tára wọn máa fi yá so that wọn á lè lọ bá fámìlì wọn. ọ̀rọ̀ mi ti ṣe é dúró. ọ̀rọ̀ sá. lédi tí ẹ sọ pé ó nídìí eh, kidney transplant mo ní kẹ́ bá wẹ́ dóná ká mọ iye tá a máa san ká ìfẹ́ kí lédi yẹn kú. ó ti yẹ kí n ṣàlàyé fún tẹ́lẹ̀ kó sáà ti rí náà ọ̀dẹ lè jù tó kù ni pé mo fẹ́ mọ ìtàn fẹ́ gbà. ẹjọ́ ilé mi mọ lédi yẹn kí ló ṣẹlẹ̀ lálẹ́ àbúrò ẹni tó wà nínú wọ́ọ̀dù yẹn bọ́ẹ̀ tó wà ní wọ́ọ̀dù yẹn. ok òun làbúrò gáì tó wà ní wọ́ọ̀dù yẹn. ó fọkàn balẹ̀ kò sí wàhálà fọkàn balẹ̀ chief adéyẹ ti wá lánàá wọ́n ti wá clear bills gbogbo àwọn tó wà ní board so kò sí wàhálà lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ fọkàn balẹ̀ and you she estimate gbogbo owó tí àwọn tó wà ní board yẹn jẹ kò jẹ́ kí ṣe ti gbọ́. má tẹ̀lé má tẹ̀lé má tẹ̀lé. ilẹ̀ wà ojú mi máa ròwó máa ròwó. wá àwa fún mi gbọ́. ọ̀rẹ́ mi jẹ́ kí n rí gbọ́ o. tẹ́jú ló máa pè mí. Ah, oh, mo ti rántí ọ̀rẹ́ mi mo ti rántí. tẹ́jú pè mí ó ń sọ̀rọ̀ rádaràda lẹ́nu sí mi. ó ah, ṣe ọ̀rẹ́ mi ó ní káwa fi ṣe alálùbáríkà tá à ń ṣe ó ní ká fi sílẹ̀. ṣó ni tẹ́jú dàrú ó ṣiyèrè gan-an ṣé ìwọ wèrè ni. oh anyways i don't blame her. a politician ni bàbá ah ọtọ mà ní. ó ń jẹun ọ̀fẹ́ láàárọ̀. a jẹ tọ̀sán ọ̀fẹ́ ni alẹ́ then someone ẹ̀yìn don't want that to dẹ̀ ọdún dé báyìí ọmọ fiam ó lè sọ fún lọ àwa kan lélẹ̀ you know work. you know, chop my friend. Mm. na true o. yí polongo ti wá ẹ jọ̀ọ́ ṣáàsì ìbí nínú ilé yìí. ta ló mú òṣì jọ torí Ọlọ́run èèyàn méjì pẹ̀lú náà ló wà níbẹ̀ abọ kí ló ṣe kẹta boko haram. <laughs> anyway ìṣòro naija boko haram náà ni àwa naija ń sọ̀rọ̀ lọ́wọ́. Hmm. aláàárù tó ń jẹ búrẹ́dì àwòrí ẹ̀ ló ń jẹ tí kò mọ̀ ilé ìsìnkú wákà. àṣeyìí àṣeyìí olúwa gba ọpẹ́ wa adúpẹ́ lórí ìdílé yìí torí pé ẹ̀yin dáàbò wa olúwa gba ọpẹ́ wa ah, ọlọ́run gba ọpẹ́ wa ah, ah, bàbá wa àti ọlọ́run wa fẹ́ wọlé lọ sùn láṣálẹ́ olúwa máa bá wa lọ olúwa jẹ́ àsùn láyọ̀ olúwa jẹ́ ají láyọ̀ a wá fi olórí ilé yìí àfilé yín lọ́wọ́ nígbà tá a bá fi lé yín lọ́wọ́ kò fọ́ àwọn tá a bá fi lé yín lọ́wọ́ kò fàyà tá a bá rí ẹnikẹ́ni tó sọ yìí pé ó kù bíi tí yóò gbé gbà irú ẹni bẹ́ẹ̀ kò fọwọ́ ara ẹ̀ ṣera irú ẹni bẹ́ẹ̀ kò fọwọ́ ara ẹ̀ ṣera àníṣe olórí ilé ìdọ́wọ́ yìí ọlọ́run tó pọ̀ nípa àti agbára tá a bá rí ẹnikẹ́ni ìṣọkùnrin ni ìṣobìnrin ni tó sọ yìí òun fẹ́ kún nínú ilé à ọlọ́run òkú olúwa jẹ́ kó fọwọ́ rẹ̀ ṣẹ́ra ẹ̀ ẹrù tó bá dì forí ara ẹ̀ ah, gbé ẹrù tó bá dì forí ara ẹ̀ gbé ah, ah, ah holy ghost fire holy ghost fire holy ghost fire iná ọ̀run kó jó iná ọ̀run kó jó wọn iná ọ̀run kó jó wọn run iná ọ̀run máa jó wọn tó bá lẹ́ni tó lóun fẹ́ gbé ọwọ́ kọ́wọ́ lórí olórí ilé yìí sẹ́ẹ̀ àníṣe irú ẹni bẹ́ẹ̀ kó fọwọ́ rẹ̀ ṣìnà ah. kó fọwọ́ rẹ̀ ṣìnà ah. kó fọwọ́ rẹ̀ ṣìnà ah. àbúrẹ́ kó dájú lórí wa àbúrẹ́ kó dájú lórí wa jẹ́ àsùn láyọ̀ o bàbá jẹ́ ají láyọ̀ bàtú bá dí láàárọ̀ ọ̀la jẹ́ ká fi ìdìbò ọ̀rọ̀ mímọ́ yín Jésù Olúwa wa àmín àmín àmín. ìránṣẹ́bìnrin àdúrà yín á gbà àmín Jésù ọkàn yín á sì bá yín àmín Jésù. ẹ tẹ́tí sílẹ̀ kẹ́gbọ́n tí èmi Ọlọ́run sọ fún olúwa ń sọ fún mi wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí a ti gbà olúwa ní kẹ́ wá ní ìpele ọjọ́ mẹ́ta péré ìgbélé ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà gbogbo ogun tó kù pátápátá yóò ṣe ní àṣẹ wọlé ẹ̀ẹ́dẹ̀gbẹ̀gbà ọpẹ́ yóò sì rí bẹ́ẹ̀ lágbára ẹ wá gbọ́ ohun ẹ̀mí ọlọ́run sọ fún mi pé ìránṣẹ́kùnrin kan wà tó súnmọ́ yín gidigidi vision aláàánú ni wọ́n sì pe ìránṣẹ́kùnrin yìí o fún oyin àti fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n bí a ti ń sọ fún mi ó ń ṣe ìfàǹfà kan láàárín òun àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́lọ́wọ́ báyìí. ìfàǹfà. ìfàǹfà bẹ́ẹ̀ ni ìránṣẹ́kùnrin ó ń ṣe ìfàǹfà láàárín òun àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí wọn ò bá kíyèsára ó lè yọrí síkú òjijì fún. ikú òjijì. ẹ kún fún àdúrà gidigidi. ṣé ẹ rí ìfàǹfà tẹ̀sán yẹn ó jẹ́ kí n rántí aláàánú mi ni ẹni yẹn jẹ́ o olóore mi ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ṣé ẹ rí oore tí wọ́n ṣe nínú ayé mi ah mi lè kà tán kí wàá ní ṣíṣe báyìí. ẹ lọ tètè yanjú sí i ẹ̀mí olúwa ní pé kó wá ṣe ìgbélé ọjọ́ méje bẹ́ẹ̀ ni tó bá wá ṣe ìgbín ní ọjọ́ méje gbogbo wa á parapọ̀ á fi àdúrà jagun lẹ́yìn ìgbín lọ́jọ́ méje ogun máa ṣẹ́. àmín jésù àmín. kò jù bẹ́ẹ̀ lọ ìgbọràn sàn fún ẹ̀bọ̀ rúfo ìfetísílẹ̀ ah. kẹ̀dẹ̀ rí ó sàn ju ọ̀rá àgbò lọ hmm. kẹ́ẹ̀tì tí lọ́ọ́ bá mi rí wọn. wọ́n mi ẹ̀ ṣe ẹ̀dẹ̀kú tójú mi wọ́n ló ah, àdúrà tí iná gbà o ah. ẹ jẹ́ máa dúpẹ́ máa ẹ̀yin lẹ ń fojú wò èmi tẹ́ ń ṣe lóore mo mọ̀ wọ́n mi yàtọ̀ sí yẹn ọ̀rọ̀ kan wà tí ó ṣe kókó gangan tí mo fẹ́ bá yín sọ ṣé rí mo lọ sọ́dọ̀ wòlíì ọ̀rọ̀ ara mi ni mo bá lọ nígbà tán sàsọ gbogbo ẹ̀ tán ó ṣe báyìí ó ṣe gbá ó ṣàwò wọ́n bá mẹ́nu lé èèyàn kan tó súnmọ́ mi tó wá jẹ́ aláàánú mo ní aláàánú olóore ìyẹn ló wá mú kọ́kàn mi lọ pé dádì ló máa jẹ́ ọkọ mi bẹ́ẹ̀ ni mà. kí ni wọ́n wá ló ṣẹlẹ̀. wọ́n ní ẹni yẹn pé ó ń bá àwọn kan ṣe ìfàǹfà ipò dẹ̀ lágbára gan-an bí ọ̀rọ̀ yẹn burú gan-an wípé kó má bàa wá di pé ń tààrò ó bá ń tààrò jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ wá ṣe ìgbélé ọlọ́jọ́ méje mo bá ní etí mi nìkan kọ́ ló máa gbé léyìí o ìyẹn gangan gan ó kún ara tó gbé mi débi báyìí o. ó lè tó báyìí. wọ́n ní ọ̀rọ̀ yẹn le jù bẹ́ẹ̀ lọ ṣe nígbà tí mo gbọ́ báyìí oògùn bò mí. ìyá náà ó mọ̀ mí ó mọ̀ pé mo gbàgbọ́ nínú àdúrà gan mi ò dẹ̀ ń jẹ̀jà pàápàá tí máa gbọ́ pé olúwa wí ah, wọ́n wá ní ọkọ mi ń bá nǹkan ṣe ìfáǹfà ah, kí nǹkan tá a rò kó má wàá ba ìtàn àrò jẹ kán wá ṣègbélé ọlọ́jọ́ méje. ìgbélé ọlọ́jọ́ méje yẹn jẹ́ kẹ́rù bà mí. kódà ọ̀gbọ́n hmm. màmá mi máa ṣe bá dáàdì sọ̀rọ̀ ẹ̀yin náà má dàkẹ́ àdúrà sọ̀rọ̀ ah. ẹ̀ jẹ́ ìwà má gbàdúrà má àdúrà àmì àgbà àwọn ọmọ ọmọ ọmọ ṣé mo dúpẹ́ tiẹ̀ náà dà àmì ọkọ̀ àná nǹkan ó wà dáadáa. yes ma Mommy, ibo lẹ́ ma. Ah, fẹ́ dé ọ̀dọ̀ daddy ẹ ní chọ́ọ̀chì ni ṣọmọ wọn ti bẹ̀rẹ̀ ìgbélé tí wọ́n ní oh i see ṣé wàá fẹ́ lọ wá. àwọn ah, wà dáadáa. Ah, but mommy, anyway ọlọ́run máa wà pẹ̀lú I àdúrà dáde máa gbà lágbára ọlọ́run ọlọ́run á dáàbò bò wọn mọ́mí ṣé mo lè tẹ̀lé yín. ìwọ tó ṣẹ̀ṣẹ̀ wọlé tí ò bá ti Oh, ah, my love, my love. Because he's me is daddy. I want to see him I know how he's feeling. Sure. báwo ni èèyàn mẹ́ta ṣe fẹ́ dúró ní méjì méjì ok báwo mo ṣe fẹ́ sọ fún ìyàwó mi wípé mo lálà ikú sí bàbá ẹ̀ àbí ṣé bàbá ìyàwó mi fẹ́ lọ bá kí n wá sọ fún yín pé à mo lálà kú sí yín báwo ló ṣe fẹ́ jáde lẹ́nu mi yes i don't know. okay bẹ̀rẹ̀ àná eléyìí lè gan-an but ìmọ̀ràn mi fún yín ni pé kẹ́ máa fàdúrà ràn lọ́wọ́ kẹ́ dẹ̀ sọ fún ọ rárá kẹ́ má try rárá kí máa fàdúrà ràn lọ́wọ́ ìyá bẹ́tà. Hmm. So, ń pè é kí n bẹ̀rẹ̀ àwẹ̀ of course. Papa mi gbà ń bẹ̀ o. sí wàhálà àǹtí péjú àǹtí ṣe ẹ̀yìn báyìí náà ẹ̀ máa try. sure ìwọ tó láìpẹ́ oúnjẹ. kò sí wàhálà ṣe bí a máa break ní twelve. twelve kan six na máa break. ẹ twelve ni break. ẹ mo ti kúrò lọ́dọ̀ mechanic náà ẹ yẹ mọ́tò ti wà òkè fact tí n bá gbé mọ́tò dọ́dọ̀ dáàdì ẹ̀ wọ́n máa láìkì ẹ̀ gan ni because ọ̀gbọ́n yẹn ṣiṣẹ́ dáadáa síbẹ̀. yẹ tí bá ti kúrò níbẹ̀ ọ̀dọ̀ wọn ni mò lọ. all right okay ẹ̀yin máa dẹ̀ jù wọ́n tí máa bọ̀ lọ́tì. ẹ̀yin guys ẹ bílí pé máa yẹn kó ló wà ní mọ́tò yẹn ṣá honestly ọlọ́run kò sí nǹkan tá a fẹ́ ṣe o àti fi kó points nìyẹn points làwà tó bá máa gbéṣẹ́ mi fún wa àṣà bó ṣe wà yẹn ó tún máa sanwó mi ni ọlọ́run ah, ok gbàyè gbàyè. フフフ。 tó òkè ẹ̀dí ìgbòho ẹ bá mi wá bẹ̀rẹ̀ mi kò bá sọ mí sí ìlú olùgbẹ́ I can't believe this is true this is oh my God. ah, where are you? Where are you? I can't see you. Where are you? Please come, come. ghost, where are you? Where? ti rẹ́dì náà I mú kó tó tutù. ṣé wá ń sùn? ṣé wá ń sùn? you. tẹ́jú. Adéoyè. Kí lélẹ̀? Déoyè. Déoyè. bàbá tọ́nà irúkú wa ló lè pa láàánú ẹ̀ ẹni tó jẹ́ pé ó ń ṣe fónílé ó ń ṣe fàlejò ó ń ṣe fọkùnrin ó ń ṣe fóbìnrin pẹ̀lú bó ṣe náwó tó òfin tọ́lọ́run sílẹ̀. ẹni ọ̀dà ọlọ́pàá hmm. ọlọ́run ló dá ọlọ́run náà ló ti pa wọ́n ní àwáyé kú ò gbogbo wa lálọ́run àrímábọ̀ gbogbo wa ládágbádá kúńkú ń sá wa lẹ́gbẹ̀ẹ́ ni òòrí kákú ń rọ̀lẹ́ kùtùkùtù kákú ń rọ̀lẹ́ gbèrè káfọ́ ọ̀rọ̀ rí ikú ikú nìkú jẹ́ ikú náà ní ọ̀pẹ̀ kún fún gbogbo wa ejípa náà nẹ́kù ejípo òun òun wọ̀ ìjì wa kó òṣùpá òṣùpá kọ̀ wọn lè yọ àtúntórí ẹni tí ń fi kú nílá. ó àwọn ẹlẹ́sìn kan kú òṣànṣàn wọ́n sọ ọ́. wọ́n pe Elédùmarè ní ìkọ̀kan wọ́n ní àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀ràn àjọkẹ́ ayé yìí ni pé yóò jọ kẹ́ gbogbo wa ni ó ṣe dáadáa o ó ṣe dáadáa o nílé ayé yìí o yóò jọ kẹ́ wa àmọ́ tó bá jọjọ́ àgbéǹde àlùkìámọ̀ yóò dá wọn tiẹ̀ tí wọ́n ṣe tiẹ̀ yóò dá wọn kẹ́. àwọn ẹlẹ́sìn tó wá bùsí gàdà wọ́n wá ní ayé ọ̀ràn nílé. ayé iṣẹ́ ayé ọ̀yà sí yàtọ̀ sí iṣẹ́ ilé ológo. ilé ológo la wá lé àwa ọlọ́nà nìyí lójú ilé ológo ẹ má fojú ẹlẹ́sẹ̀ wọ́mọmọ́ wọ́n sì ti sọ nínú ọdún ògbò orí kẹrìnlẹ́sẹ̀ àkọ́kọ́ wọ́n ní ẹnikẹ́ni tá a gbé náà obìnrin wọn bá ọlọ́jọ́ díẹ̀ ló wà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ọlọ́nkà ayé lẹ́sẹ̀ ẹ̀fà wọn sọ̀rọ̀ ọba rẹ̀ ọ̀sẹ́ ó ní alábàáwọn ló ní lọ́fọ̀ọ́pọ́n fáborí ìgbín nírajò ló di ilé ẹ̀ lẹ́yìn eégún kàǹdù lọ́jàde tèun tìyẹ́ adíá fún elédùnmarè àgọ̀ tó tẹ̀lé ayé ró tó wáá fi èèwọ̀ sọba gbogbo wọn ó ní bá a tẹ̀fá àákú bá àtẹ̀fá á kú sọ̀tìgbọ́ méjèèjì ọ̀tẹ̀fá ò kú ọ̀tẹ̀fá ò kú ọwọ́ á kùn wá sọ́hùn bàbá dọ̀hùn ló kùn wá kùn wá wá. dájúdájú àsìkò ọlọ́run ló tó. mẹ́nẹ̀mẹ́nẹ́ làwọn ẹ̀dá ọlọ́run bá a bá lẹ́gbẹ̀rún ọdún láyé bí ìgbà mẹ́nẹ̀mẹ́nẹ́ ṣe fẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti wá dìgbà tí mẹ̀nàmẹ́nà wa yóò kú kò sẹ́ni tó lè dá tàn tó bá jẹ́ àkókò tí ó tàn ní kò sẹ́ni tó lè dá àfọlọ́hún tó wa òun náà ló ti lè pa òun lọ tàn òun lọ pa àmọ́ dáadáa tó ṣe oúnjẹ àwọn àtìrẹ́dìrẹ́ rẹ̀ sì ń jẹ́ lẹ́yìn rẹ̀ òun náà jẹ́ pé béèyàn bá ń ṣiṣẹ́ rí tó kù díẹ̀ kó bọ́ sínú ibi nǹkan kan ó kò yọ àsìkò tọ́lọ́hún ni yóò lò lókè èèpẹ̀ tí ó fi máa wá jọ láàdáadáa tó ṣe òun ló tẹ̀wọ̀n lẹ́ẹ̀dẹ̀ ńlá o lẹ́ẹ̀dẹ̀ ńlá o.